اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين وبعد السلام عليكم ورحمه الله وبركاته نعم اوبن فون الله سبحانه وتعالى باتوشي انوي مي ati eyin pelu islam abe allah subhanahu wa ta'ala ki umayo wa ni ọjọ́ ti lọ díẹ̀ torí náà a lọ sí kíráyẹ ọ̀kan náà lálẹ́ta nípa àkídà kíráta ń lọ ní àlàkídà tó lè wà sí tíyà lè fọ̀dílẹ̀ ti Sheikh Muhammad bin Salih al-Uthaymeen رحمه الله رحمة واسعة بتحقيق عبد الله المنشاوي tíra ìgangan kọ́ ni ìpìlẹ̀ tíra táǹkà tíra táǹkà gangan ni ṣáríhù durusil muhimmatil aama ad-durus al-muhimma li aamatil uh, muslim tíra àwọn ẹ̀kọ́ tó ṣe kókó tàbí tó pàtàkì ní àmìtìlì umma fún gbogbo umma ẹni tó kọ síra yẹn ni Sheikh Abdulaziz bọ́nà Abdullahi ibn Baz mufti diyari mamlakatil arabiya saudiya sabiqan ó ní ad-durus al-muhimmatu li umma àwọn ẹ̀kọ́ tó ṣe kókó tàbí tó ṣe pàtàkì fún gbogbogbò mùmìnì àlàyé tírà yẹn ashek uh, abdulrazak bónú abdulmohsen alibatri àwọn ni wọ́n ṣe ṣáàrí tí àyìnlá wa ń kà àwa débi ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ mùmìnì mẹ́fẹ̀ẹ̀fà o náà ni al-iman al-usulu al-khamis min usulu al-iman sita o náà ni al-iman bi yawmil akhir ìnígbàgbọ́ nù ọjọ́ kẹ́yìn tíra yìí láwá kàn láwá ní abùkátà ìfọ́síwẹ́wẹ́ àlàyé tàbí àlàyé fínífíní insha Allahu ta'ala lórí ìgbàgbọ́ yìí láti wá lọ sínú tírà bàbá al-Uthaymin al-Aqidatul Wasitiyya ó ní àǹkà insha Allahu ta'ala a lọ síbi fìlì ìmáni bìlì yawmil akhir fásilọ́n fìlì ìmáni bìlì yawmil akhir àti dé ibi tàà dé ni kọ́ọ̀lùhù ọ̀rọ̀ tí ṣe fi ìsìláìmù ti ẹni yà sọ ṣe à ń pé tíra àlàfídátìlò àsìpíyà ìgangan ṣáréhù ní àlàyé lòun náà tíra yẹn gangan nípìlẹ̀ àlàfídátìlò àsìpíyà ẹni tó kọ́ ni sheikhul islam ibn tiyamiya rahimahullah olókọ tíra yẹn gangan àlàyé tí wọ́n ṣe lórí ẹ̀ ẹni tó ṣe ni a muhammad bin sọ́lẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ lẹ́nu pé tí wọ́n kọ tí àwọn kan tó máa ṣàlàyé torí bọ́rọ̀ gidi tí wọ́n kọ́ ohun téèyàn bá jẹ́ talibul ilmi téèyàn bá ṣe akẹ́kọ̀ọ́ ìmọ̀ fún rẹ̀ bó bá ka tírà yẹn bọ́rọ̀ gidi kò lè yí ẹmọ a lè gbà fún yàn ní ìsìn kí kan gbà fún yàn kan máa gbà tún mẹ́ ṣùgbọ́n kí ni wọ́n àlàyé táwọn àfá onímọ̀ náà tí wọ́n kọ́ mo rò pé yéésì ọlọ́run kò ṣàánú wa uh, ọ̀rọ̀ ṣéèkì ìsìnàmì tẹ̀mí abẹ́nífà yóò pin ní ọ̀nà bí fitna ti lè kọ́bìrì wà bí àdábì lè kọ́bìrì wà náà yìí nìyí ìbẹ̀lábé wípé àwọn alìsúnà wà lè jẹ̀mà amòmìnì tàjá alìsúnà wà lè jẹ̀mà a nígbàgbọ́ nípa fìtínà náà pàárẹ̀ àti iyanu sàárè àti tàbí tó ń ti abẹ̀ a sọ pé kí wọ́n pè ní fìtínà àbá ní alẹ́kùtìbà ìdánwò nú sàárè òun náà ni sùálù lè máyè tí ìdàdúfìnà àrọ́bìí wàdí ní ìwánábí yìí ìbéèrè tí wọ́n lọ́wọ́ òkú lẹ́yìn tó bá ta sín tán a wá sọ pé sínsìn yẹn ẹlòmíì ń bẹ tí wọn ò sin ó lè jẹ́ pé ó kàn kú sílẹ̀ ẹlẹ̀ tó jẹrà síbẹ̀ ẹlòmíì ń bẹ ẹranko ló pa jẹ ẹranko yẹn gan òun nìkan kọ́ ló dá jẹ àwọn bíi ló kàn ni wọ́n jẹ́ ẹlòmí ìbọnú omi ẹja kankan òjé lọ sàlẹ̀ odò ó já tútùtù àwọn mí ẹja jẹ ọ̀níjẹ ẹlòmí wọ́n pín jẹ mi jóná tèyín tèyín ẹlòmí nǹkan ló lọ lúgbúlúgbú tó wá dàbí àtìkè gbogbo ẹ̀ la ṣàlàyé pé gbogbo wọn pátá ni wọ́n ti wà nínú sàárè wọn náà ṣe hàn pé ọlọ́run sọ nípa ànábì Yunus wàláwọ́lá ẹ̀nà òmìnà lùsàbìhì làlábìfà fi ìbátinilẹ̀ hóòtì ọlọ́run ní tí kì bá ṣe pé ànábì wa Yunus ó jẹ́ ọ̀kan nínú àwọn tó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run inú ẹja ni ò bá máa gbé ẹja tó gbé ni títí dìjọ́ gbéǹde inú ẹ̀ ní ìbáwá gbẹ̀ láti gbéǹde tuntun náà á mú àpẹẹrẹ ní hadisi kúdùsí arákùnrin kan tó sọ àsọtẹ́lẹ̀ ṣáájú kó tó kú pé kí wọ́n jí òun teegun teegun tí gbogbo ó di eérú eérú yẹn kí wọ́n má dà sójú kan kí wọ́n fọn ká àwọn kan ní omi àwọn kan máa ṣàfọn káàkiri bá wọn tọ́lọ̀ wá ní ká mọ̀lẹ́kà ó lọ kójọ wọ́n á ní pé mọ̀lẹ́kà kójọ kìí ṣe é mọ̀ fún gbogbo ẹni tọ́lọ̀ ń bá kádàrà ìmọ̀ sáyẹ́ǹsì fún gbéyàn ò sì mọ̀ sáyẹ́ǹsì náà tó bá yẹ pó nígbàgbọ́ bí kúdírọ̀tìlá tó nígbàgbọ́ inú agbára ọlọ́run wàmàlàkùtì àti ìkápá ọlọ́run tàbárọ́kà lẹ́dì ìyádìí ilẹ̀ mólèkú wàhúwà ala kulli shay'in qadir ìyáàdì ilẹ̀ mọ́líkù gbogbo tí ń jẹ́ kápá ìdarí ọwọ́ ọlọ́run ló wà wà kọ̀dír kọ́dírún kọ̀dír mùkútẹ́dì ọlọ́run alágbára ọba tó wù ààyà fàálù lima yurid wọ́yá fàálù ma yasha a sì yí tó wù tẹ́nìkan ò lè dì ó sì ní kápá wọ́n wà lè kọ́ọ́líkù olódà gbogbo nǹkan onígbà tí wọ́n jó èèyàn yẹn ẹni tó bá nígbàgbọ́ dáadáa wọ́n pé gbogbo nǹkan tí ìgbà tí wọ́n ń jó níná yẹn ń tààrà yẹn padà dà ta ló ní ta ló dá jẹ́ kí nǹkan yẹn yíra padà sí tó dà yìí kí ló dé ta sòkúta síná tí ò jóná ta fi ṣe ààrò igi tá a fi sí sí ń jóná nǹkan tá a gbé kaná ó hó ó gbẹ ó tún di eérú ó tún di ìdú ààrò òkúta ọ̀dẹ̀ òkúta òjóná ta ló dá méjèèjì kí ló wá dé tọ́lọ̀ wá ní tó wá dòjú àlìkìyàmọ̀ òkúta yẹn gangan láti fi kóná tí ó wà dàbí ìṣẹ́pẹ́ igi láyé tàbí epo táàbù iná tó lè jò òkúta yẹn ni ó tún wá jẹ́ kí iná jò dáadáa fún ẹni tó bá jẹ́ chemistry students or physics students a wá máa ronú temperature wo ni òkúta máa disintegrate kó tó wá di pé ó máa reach temperature yìí sọ̀rọ̀ 100 degree celsius ni so òun máa máa wo bí heat yẹn bí kí ni a ṣe gbóná tó kó tó wá di pé ó tún bẹ̀rẹ̀ sí bọ́ọ̀n òkúta tó fi tún wá dàbí fuel fún iná kan look at that temperature so definitely tí wọ́n sọ pé èyàn ò wọ̀ náà ọ̀rọ̀ náà yé ayé òkè kò gbọ́dọ̀ wá sọ́pọ̀ lọ́rú ẹniyàn dọ́ ànábì ti sọ fún wa pé iná tayé iná jáànámọ̀ ta pa ní ìgbà àádọ́rin ni it was cooled down seventy times tó bá sọ pé náà tayé kìí ṣe náà gáàsì àbí náà igi the highest temperature tẹ́ lè sínkì láyé ó ní iná tí kíni jáànámọ̀ ta ti pa nígbà àádọ́rùn so ẹni yóò ti máa mọ̀ pé àwọn tó jóná yẹn wọ́n padà ọlọ́run ó dá wọn padà torí ó rí iṣu tàgé kékeré tàbí sórí ebè kí ló ṣẹlẹ̀ sí iṣu yẹn ó jẹrà ó sì wá mú tuntun jáde so ọlọ́run ọba àlíkẹ́ ọlá ní kápá ṣùgbọ́n ní sábáníká ṣàlàyé ìgbà tí wọ́n ń jó omi tó wà lára ẹ̀ fluid nínú àwọn fluid tó wà lára ni blood blood yẹn gan ti clot nígbà tó kú fluid tó sì kù lára ẹ̀ ó máa evaporate ó máa di gas molecules yẹn ti wà scattered kò wà compacted ìyẹn pé àwọn nǹkan tó jẹ́ omi tó jẹ́ omi ara yẹn tó súnmọ́ra wọn tó fi di omi wọ́n wà sá fúnra wọn yóò wà di atẹ́gùn atẹ́gùn tó dà yẹn ta ló ní ṣebí ní laboratory a máa ń ṣe kìíní kan tí a ń pè ní sublimation common sọ ti lab ẹ̀yin tẹ́ ń dáná oúnjẹ ń lé lọ́nà tó lè yé yín tẹ́ bá gbé ọbẹ̀ kaná ṣebí tẹ́ bá ṣí ìdérí ìkòkò tẹ́ fi ń sebẹ̀ kí ló máa jáde ooru yóò wá dàbí kùrukùru sánmọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá wo abẹ́ẹ̀dẹ́rìn ẹ̀rọ omi tí ó ti wà ń bẹ̀ ó fi hàn wípé àwọn omi tó wà nínú ọbẹ̀ tá ń sè lódò orí tó jáde tábá ó sì máa ń gbóná gan yóò wà tábá gbé kiri tó kẹ́rì pé yóò tún do omi padà so omi yẹn gáàsì ló do omi yẹn omi yẹn tábá tún sún mọ́ra wọn yóò padà di tó di ice block àbí tá bá gbómi sínú deep freezer kí ló máa ń ṣẹlẹ̀ sí yóò di solid yóò di nǹkan tó tún lè padà àwọn èèyàn là ń ṣe yẹn bó wá ní tọ́lọ̀ ńgbà ta jó èèyàn níná nínú rẹ̀ ti ṣe pọ̀ odò mi ṣé kò lè dà padà àwọn gáàsì ní gbogbo ẹ̀ ló ṣe ò lè dà padà anábìlọ́lọ́ ní ẹ̀yìn màláìka ẹ̀kọ́ òjò àti pé ìdá إنما أمره إذا ịda arọ أن يكون له كن فيكون Àṣìtọ́lọ́n bó bá fẹ́ ṣe nǹkan yóò kan pàṣẹ ní dé padà yóò dé torí pé ìgbà tó fẹ́ náà ó kàn ní náà ó sì Gbogbo wọn pátá ń ta ṣàlàyé lọ nìyàn nínú ẹ̀ wọ́n ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. wọ́n á ní kà lọ ní ìjókòó tó lọ wà dáálíkàlì dalalati li kitabi wa sunnati alayha eléèrí bẹ̀ ń torí ẹ̀rí Qur'an àti sunna ẹ̀rí yẹn ni mo wá ń kà lọ ní suratu Ibrahim sura sura 14 aya 27 17 ni mo wá ń wò bí 27 tí mo wá ní ká mú àwọn aya kan tó ṣáájú ẹ̀ làwọn ń kà lọ ló dìran tó lásà ń ká lọ là ń a rí pé ah, bó ní 27 wà àṣẹ 17 ni mò ń wò pé ọlọ́run kádàrá pé àgbọ̀ túnmọ̀ àwọn àyà náà ní ṣókíṣókí ṣùgbọ́n àyà yẹn tó jẹ́ ẹ̀rí wípé a béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tó wà nù sàárè àwọn òkú jẹ́ bá ti kú ta sí wọn tí mo ṣàlàyé ọ̀rọ̀ sínsìn yẹn gbogbo bí ó wà náà níbi tá a pín sí àìnàmà kúntùm ìrírí kó mo lè mọ́ọ̀tù wàlà kúntùm fi burú jí mo ṣàyíyádà ibikíbi tẹ́ bá wà ikú ó bá yín kódà kẹwàá lórí ẹnfọ́ concrete wala kúntùm fi burú jí mo ṣàyíyádà even if you are a, a, a tower reinforced concrete power yẹn pé àwọn èèyàn sá kúrò láyé wọ́n lọ kọ́ ọ̀wọ̀n tàbí táǹpẹ̀ ní asóró wọ́n wá fi kànkéré ṣe lókè ibẹ̀ náà ní sàárè yìí ó jẹ́ ibẹ̀ ní tó bá yìí mùsùn wá sọ pé kálẹ̀ èèyàn wá wọ spaceship tí wọ́n á project ẹ̀ tí wọ́n shoot ẹ̀ tó kúrò ní atmosphere ó kúrò láyé wá wọ ní òṣùpá lọ tàbí kò tí ẹ̀ lọ ní òṣùpá ó gbọ́dọ̀ máa sí lọ ibi tó wà náà ló kú sí inú sàárè náà ló ti wà yẹn àmọ̀lẹ́kà òbí tó gbọ́lọ̀ ti fún wọn lápẹẹrẹ pé wà ń kó tó ń fi burúj mú ṣàyàdà you cannot escape ọlọ́run ṣàmì so àyà yẹn ni pé ọlọ́run wá ní yùsàbìtù lọ ulẹ̀bí na àmẹ́nú ìlẹ̀kọ́ olè sáàbìtì fil hayati dúnìyà wà fil akhirah ويدل الله الظالمين ويفعل الله ما يشاء ìtumọ̀ rẹ̀ súra 14 súrọ́tí Ibrahim aya 27 yùsábìtù lọ ọlọ́run ẹlẹ́dàá tí ṣe Allah alẹ́dínà àmànù bèlèkọ́ olùsáàbì olúwa wa ẹlẹ́dàá wa tí ṣe Allah ń fi àwọn tí ó gbàgbọ́ ní òdodo rinlẹ̀ bèlèkọ́ lè sáàbì pẹ̀lú ọ̀rọ̀ tó rinlẹ̀ filhaya ti dúníyà nísẹ̀mí tayé wá filẹ̀ ààfihàn àti ti ọ̀run ìtumọ̀ Yorùbá mi tí wọ́n tún fún wọn ní Allah yóò máa fi àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo rinlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó rinlẹ̀ nínú ìṣẹ̀mí ayé yìí àti ní ọjọ́ kẹyìn ìwáwọn alábòsí ọlọ́run fẹ̀síwájú wàyùdílò lọ ìgbọ̀lìmí ọlọ́run sì ń sọ àwọn alábòsí nù wàyá ìyàṣà ọlọ́run ń ṣe Allah yóò sì máa ṣe àwọn alábòsí lọ́nà Allah sì ń ṣe ohun tó bá fẹ́ yé nínú sàárè àwọn tó jẹ́ alábòsí ṣẹ̀mọ̀ tó ó ti sọ fún wa àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn náà yóò wọ́n tí sọ wípé wọn torí wọ́n ti rí pé yà ti dé ọlọ́run ní jẹ́ wọn orí wí ọlọ́run jẹ́ wọn orí wí ṣe pé mo ń ṣàdúrà kò ní tí ó ṣẹlẹ̀ pé wọn ní rí nǹkan yẹn sọ ṣékùn sẹ́ni wá ní fa inna hada fi fitnati kọbìnrin ọ̀rọ̀ tí wọ́n sọ pé ọlọ́run ó jẹ́ ká lè sọ̀rọ̀ tó rinlẹ̀ yóò fi wá rinlẹ̀ o ni nípa ìdánwò náà sàárè ẹlẹ́rìn àrí ah, wọ́n sáàyè ayà kùrá yẹn mọ́ra wọn ṣàbíyàn kí ló jọ mọ́rọ̀ pé nù sàárè àyà ti bí yán láyé àti lọ́run yẹn tẹ́ wọ́n wọ́n sọ̀rọ̀ dáadáa láyé ìsọkúsọ lè ń sọ yìí wọ́n ní kamọ́ fi sọ ìhá ìní jẹ́ bó ṣe rinlẹ̀ bukhari sọ́yí bukhari àti muslim wà gọ́yẹ̀rí hima àtàwọn tíra àdísì ní tó yàtọ̀ sí bukhari àti muslim gẹ́gẹ́ bí annasa'i min hadisi libara bùnà áàtì nínú àdísì sàábítà ń pè ní alibara ọmọ áàtì radiyallahu anhu kọlọ̀mbá ni yọnu sí aninabi yí sallallahu alaihi wa alihi láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bàbá ò mú àdísì yẹn wá ṣùgbọ́n àwọn tó ṣe tí wọ́n tẹ̀tíra wọ́n ní àdísì rọ̀wá Bukhari fil jana'i wà Muslim fi jannati wà sífàtì í wà sífàtì na'imiha wọ́n funeral right hmm? nípa janaza wọ́n tún ló wà ní sọ yìí muslim gba ìròyìn nípa àlìjẹ́nà àti ìròyìn ìdẹ̀ra bẹ̀ èmi ṣe mú wá wà lọ ọlọ́run sì fún mi rí ó wà ní sọ ìbùkọ́rí hadith number 1369 àti hadith number 4699 máa wákàtí wa létí hadasana hafs بن عمر حدثنا شعبة عن علقمة بن مرصد عن سعد بن عبيدة عن البراء بن عاصم رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم البراء بن عاصم صلى الله عليه وسلم oni ànábì النبي صلى الله عليه pé ìdá ó kàídà lè mọ́ mẹ́nu fi kọ̀bùrí ìdá ó kẹ̀rí ìdálẹ̀ mọ́mìnà fi kọ̀bìrì nígbà tí wọ́n bá mú mọ́mìnì jókòó nínú sàárè kùtìyà wọ́n wà bá súnmà ṣáìdà anlá ìlàhà ìlàlá lẹ́yìn náà mùmìnì yóò wà jẹ́rìí pé kò sẹ́nìkan tí jọ́sìn tọ́ sílẹ̀ dùdú àfi Allah wa muhammadan rasulullah àti dáadájú muhammadu òjíṣẹ́ ọlọ́run fàdálíkà kọ́ òdòfú eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé Yusuf lọ ulẹ̀dínà àmànù ọlọ́run yóò fi wọ́n rinlẹ̀ àwọn onígbàgbọ́ òdodo bèlèkọ́ olè fàábì pẹ̀lú kíni pẹ̀lú ọ̀rọ̀ tó rinlẹ̀ alákọ̀ọ́kọ́ ìdá òkè mọ́ mẹ́nu ẹgbẹ́ bí wọ́n ṣe sin òkú yẹn tí bá sin mùsùlùmí ẹgbẹ́ máa ń fi lélẹ̀ nù sàárì ẹgbẹ́ ọ̀tún mùmí nílẹ́ni táfẹ̀yìn rẹ̀ lílẹ̀ tí ó máa wòkè bí àwọn ọ̀nà sọ́rọ́ nínú pósí tí ó wà dé ẹgbẹ́ ọ̀tún ìhà ọ̀tún ni ó fi lílẹ̀ yóò wá káwàá dá ojú rẹ̀ kọ́bú ibùdójú sí kírun kìí ṣe bùyọ oòrùn ẹ̀kọ́ kíblà àwà tẹ́ àfi nǹkan borí ẹ̀ kí ó lára àwà yẹ̀pẹ̀ tí gbogbo wa bá ti ń kúrò ń bẹ̀ lọ́kọ̀ọ̀kan àwa máa sọ yí pé Allahumma àti ìtẹ̀síta ọlọ́run ọba bá ní fún ní ìdúró ṣinṣin gẹ́bà nàbí ṣe kọ́ wa pé isalu lè àkíkò mú tẹ̀síta fa iná ulè àná isalu ẹ tọrọ ìdúró ṣinṣin fọ́mọ ya yín tẹ́ ń kó lè sáré rẹ̀ torí pé wọ́n padà béèrè ọ̀rọ̀ lọ ní ìsìn bá ti kú òtà àwọn ọlọ́run fún ní ìdúró ṣinṣin má jẹ́ ó wìmìkúwì má jẹ́ ó sọ̀sọ̀kúsọ má sì jẹ́ ó kí lòlò jẹ́ kó rí ọ fi fọkàn rẹ̀ balẹ̀ fi rinlẹ̀ jẹ́ ó lè sọ̀rọ̀ yìí mo rò pé tí ó wá ní ókè ìdà mọ́ọ̀mìn mo wà gbé jókòó ó gbẹ̀gbẹ́ òkúta àfẹ̀gbẹ́ ẹ̀ yẹn àwọn ó jì wọ́n wà gbé jókòó nínú sàárè bá ṣe bu yẹ̀pẹ̀ sórí ẹ̀yìn tàbí kò lè dìde náà ó máa dìde yóò jókòó mùmí níyẹn wọ́n wà gbé jókòó fí kọbríhì nínú sàárè yẹn gangan ó ti yá àwọn mọ̀lẹ́kà wà wá bá tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n bá ti wá bẹ̀rẹ̀ òní tó mà lẹ́yìn náà ṣáhìdà mùmí níyẹn wà jẹ́rìí Allah ilá àìlàlá yóò sọ pé láìláìlá kò sẹ́nìkan tíjọ sùn tọ́ sí lódodo àbíta ni Allah wàánà Muhammadu yóò tún jẹ́ ìpé dáadájú Muhammadu nǹkan o Rasulullah òjíṣẹ́ ọlọ́run anábì wá ní fàdálíkà eléyìí tó ń sọ yìí kọ́ọ̀lù olọ́rọ̀ ọlọ́run tó sọ ọ́nù Quran tàjọkà rò pé wọ́n ọ̀rọ̀ tí ò ní sí ìwífúwí ìsọkúsọ kábàkàbà bí ìbẹ̀rù tàbí ìkílòlò láyẹ̀sà lájìlájì so di ewa ń sìn nínú hadith buhari yẹn hadith number 1369 tí mo sọ yẹn hadafana muhammad bashar hadafana gundar hadafana shu'ba bihada wazada ṣúgbà ń tẹ̀ ó lékún ní ó wá lọ mú wá pé yusabitu lọ ulẹ̀dínà àmàn ó tún fi kún the same hadith náà ni kí ló wá lékún ní nazalet fi azabil kọbri ááyà yìí sọ̀kalẹ̀ nípa ìyà inú sàárè nínú sọ̀rọ̀ Bukhari hadith number 4699 látọ̀dọ̀ bàrọ̀ ọ̀bùnilá ásìgbò ní anna rasulallah sallallahu alaihi wa sallam qala dáadájú òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lọ́run máa bá sọ báyìí pé alẹ́ mùsùlùmù mùsùlùmí ìdású ìlà fèlè kọ́bìrì nígbàtí a bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ inú sàárè yashhad yóò jẹ́rìí anlá ilá ayílálá pé kò sẹ́nìkan tí jọsìn tọ́ sílé dúdú àyàfi Allah wa anna muhammadan àti dáadájú muhammadu rasulullah òjíṣẹ́ ọlọ́run fàdálíkà kọ́ òlùhú eléèlọ́rọ̀ ọlọ́run tó sọ pé يثبت الله الذين آمنوا بالقول الثابت في الآيات الدنيا وفي الآخرة آيات àtúlẹ̀kan ọlọ́run ó fi rinlẹ̀ fáwọn mùmí ọlọ́run ó fi wọn rinlẹ̀ yóò mú wọn dúró yóò wá fi ọ̀rọ̀ tó rinlẹ̀ yóò jẹ́ wọn sọ́ọ́jọ́ náà ẹnu wọn ò ní wíwí kò ní wíwí kúwí kò ní sọ̀sọ́kùsọ kò sí ní kílòlò nínú hadisi ti sọ́yìn muslim

paul anábì wa sọ pé nazalat fi àbábẹ̀lẹ̀ kọbìrì áyà yìí ó sọ̀kalẹ̀ nípa ìyà sàárè ló wá fún wa ń rọ ẹ̀wọ̀ fàyùkọ́ọ̀lù láhù wọ́n a máa sọ fún òkú mùmí níyẹn táà ti ṣe kí ni táà ti sin lẹ́yìn táà sin tán báwọn èèyàn kó mẹ́kíra wá ṣe agbèjókòó e wọ́n wà máa sọ fún pé máa rọ́ man rọ́bùkà man rọ́bùkà ta ni olúwa rẹ̀ fàyàkúùlù eléyìí ló wá ṣàlàyé ìtumọ̀ pé yóò jẹ́rìí láìláì làlá ní pé tí wọ́n bá ti bí fàyàkúùlù yóò wá sọ pé rọ́bì yá lọ́ aláwù ni olúwa mi wà nàbí yí muhammadun sallallahu alaihi wasallam anabi mi ni muhammad sallallahu alaihi wasallam fadhalika ọba tó tóbi ọba tó gbọ̀ngbọ́n wípé yùsábìtò lọ́wọ́lẹ̀ dínà àmànú bèlè kọ́wọ́lẹ̀ sábìtì filẹ̀ ayá ti dúnìyà filẹ̀ àkìrọ̀ ìyẹnu sọ ìmùsùlùm gbogbo tí yọ kò tó mọ ọ̀rọ̀ yẹn nìyẹn o wà á mọ̀ súnnà tú bí annali insana yuftanu fi qabrihi àwọn àhádìsì tí wọ́n ń kúnra wọn lọ́wọ́ supporting evidence ok àwọn ẹ̀rí máa jẹ́ ǹsó ń bẹ nínú súnnà wípé ọmọ èèyàn á bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn nù sàárè wàhíyá fitnatun kọ́ọ̀lá fi ànàbí yóò sallallahu alaihi wasallam ìbéèrè nù sàárè fìtínà sàárè yìí fìtínà kan ni tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ pa fìtínà náà pé innahu qad uhiya ilayya annakum tuftanuna fi kuburikum misla aw qariban min fitnati dajjal àti ránṣẹ́ sí mi ò látọ̀dọ̀ ọlọ́run ṣe dájúdájú á dán wò nínú sàárè yín gẹ́gẹ́ bí tàbí èyí tó súnmọ́ àdánwò dajjal àdánwò dajjal ló wà ní sọ ìbùkọ́rí kìtàbìlì ilmi hadith 86 ó tún wà ní sọ ì muslim ní kìtàb kushuf min hadith aisha radiyallahu ta'ala anha adha jamban kani dajjal bí ìdínláì ta'ala khuruju dajjal wíwá ẹni tí ó ń pè ní dàjáàlì yìí wà aláàmẹ́tùn min aláàmẹ́tì sáàtì alìkóbìrà àmì kan ní nínú àwọn àmì òpin ayé èyí tó jẹ́ ńláńláńláńlá lè á ní aláàmẹ́tì sáà tàǹkọ́sìmọ́ ilá kìsmẹ́ ní ìjẹ̀lẹ̀ ìrìnlẹ̀mẹ́ alamẹ́tù sáàtì asúgọ̀rọ̀ wà alamẹ́tù sáàtì alkùbẹ̀rọ̀ torí pé àwọn àmì òpin ayé lọ́dọ̀ àwọn àfá ọ̀nà méjì ni wọ́n pín sí bí ìtìbáàrí nípa káwòye sí kíkéré àti tóbi wọ́n tún pín sáwọn míò ọ̀nà míò nípa zaman àsìkò àwọn àmì òpin ayé kéékèèké àtàwọn àmì òpin ayé ńláńlá nínú àwọn àmì ìpín ayé ńláńlá ni díwá àdàjáàlì fìtínà àdàjáàlì yẹn ànábì ní fìtínà nù sàárè súnmọ́ wà fìtínà tó dàjáàlì áàdọ̀mù fìtínà tíìn subhanallah min khalaqallahu ádámà ìlà àǹtakùnmù sáà nínú fìtínà àdánwò tó tóbi jù láti jọ́ tọ́lọ́wọ́ bá ti dáadáa mọ̀ bàbá ńlá wa alẹ́ ìsàlám títí bíjọ́ta yóò parẹ́ fìtínà dàjáàlì inú ìtútù bí jù kàmẹ́ fi sọ ihi muslim jẹ́rù anú sọ ihi muslim an imran bin hussein an imran hussein jẹ́ bó ṣe wá látọ̀dọ̀ sàbítà ń pè سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ما بين خلق آدم إلى قيام الساعة أمر أكبر من الدجال رواه مسلم في الفتن وأشراط الساعة من حديث إمران بن حسين رضي الله عنه Ọlọ́run gbọ́ tó jíṣẹ́ Ọlọ́run kíkà tọ́lọ́lọ́ máa bá ń sọ báyìí wípé ma bẹ́yìnà kọ́líkì ádámà ìlà kìyàmì sáà kò sí láàrin ìgbà tọ́lọ̀ ń dá ádámà sí ọjọ́ kẹyìn amúrú alámàríkà fìtínà kan akbaru tó tóbi mínà dàjà tó fìtínà dàjà ní tó lè sún ìtumọ̀ yẹn mọ́ wa sí wa ní ní Nàìjíríà lọ́wọ́ ìpáyà ajínigbé ìbẹ̀rù gbójó agbénipa àwọn ajínigbé ń gbé èèyàn tí wọn àwọn ń béèrè bí ẹmú yé báyìí wá ká jùlẹ̀ agbénipa ò béèrè yóò pààyàn dànù ìpáyà àwọn ajínigbé àti ìbẹ̀rù gbójó àwọn ajínipa agbénipa ká lọ́kàn rẹ̀ balẹ̀ báyìí ǹjẹ́ tẹ́lẹ̀ ní nàìjíríà bí èèyàn bá ń rìnrìn àjò àdúrà wo ni wọ́n ń ṣe ọkọ̀ orè fò ẹ̀ ní jáàmù o ìjáàmù wọn ti ṣàdúrà pé à ní jáàmù mọ́ báyìí ẹ̀ ní bọ́ ọlọ́wọ́ ẹ̀ ní bọ́ ẹ̀ ní bọ́ sọ kìdnápà àdúrà táwọn yóò ṣe bí ẹni pé kò sí jàǹbá mọ́tò ásídẹ́ǹtì yẹn là ń ṣe ta lọ́kùnrin balẹ̀ nílé lálẹ́ nígbà pé wọn ò ní wá jálẹ̀kùn àbí kan lè bọ̀ wá kò ẹ wá wo ní ìsìn ẹ wá wo ń tánà sọ pé tí dàjáàlì ló tóbi jù bóò ní òsì wá rí subhanallah pẹ̀lú ògbọ́ lọ́ngbà tàbá ń sọ̀rọ̀ ìlọ́nà àkídà iná gbàgbọ́n pọjọ́ kẹyìn àwọn àṣírọ́tù sáà àmì ìpín ayé àtúntọ̀rọ̀ dàjáàlì díẹ̀ tí ẹ bá ní ríyádù sọ́ọ̀lì ilé torí inú tíráàdì tó kọ́mọ̀ tí wọ́n tún sí ìgbà àti Yorùbá ẹ lọ bí ọwọ́ parí ẹ rọ̀rọ̀ dàjálù ń bẹ àdìsípọ̀ tánà bí n sọ bí dàjálù ṣì jẹ́ ṣùgbọ́n àtìtẹ̀ náà ní insha Allah ń sọ̀rọ̀ nípa eh, àwọn máa ṣẹlẹ̀ النبي صلى الله عليه وآله وسلم قال لأصحابه بل قال لأمته إن يخرج وعنا فيكم فأنا حجيجه دونكم وإن يخرج ولست فيكم فمروء حجيج نفسه والله kọlífàtí alákùnlé mùsùlùmí rọwá o mùsùlùmí filifita ní wàṣírọ́tù sáà min àdísì annawas bónú samu'an rọ́bíọ̀láàni anábì tó wá ń sọ ó ní fún àwọn sàádé kódà fún gbogbo ìjọ mòmìnì dàjálì tó ń sọ yìí ń yá kúrùj tó bá jáde wá tó bá dé wàhánà fi kìrìtẹ́nì ànábì ń bẹ láàrin yín ana juhu dúnàkùn èmi lólùgbèjà yín èmi ni màá gbèjà kò lè dọ́dọ̀ kò lè ní kò lè kankan bá yín tó ti yé wàyíyá rúj àmọ́ lọ jáde wà lásìkò fi kó òsì láyé mọ́ ọ ohun àjíjù nẹ́sà kálukú ní ó gbèjà ara rẹ̀ o wallahu khalifati ala kulli muslim àmọ́ Ọlọ́run ọba ni àrólé yìí fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan Ọlọ́run kó ṣàánú wa tàbá sọ̀rọ̀ rẹ̀ nínú tánàbí ní ká mọ̀ gbogbo wọn tó mọ̀ kí ó tó mọ̀ kankan ìbẹ̀rẹ̀ Suratul Kahf nínú kan tí ó lè láàyànú alhamdulillahi طيبا لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه عبدا وينذر الذين قالوا اتخذ الرحمن ولدا ما لهم به من علم ولا لآبائهم kaburat kalimatan takhruju min afwaihim in yaquluna illa kadiba fala'alaka baqikhun nafsaka ala atharihim in lam yu'minu bihadha alhadithi asafa Ọlọ́run san ẹlẹ́ni sábà jẹ́ múmi ní fúnra ẹ̀ ni ó jáde lẹ́nu wa ìrọ̀m ó kọ ni ò ó yàtọ̀ sí fìtí náà nù sàárè ò Ọlọ́run san wàmá àzáàlìkì tó ń ti bẹ́ẹ̀ fàyínà nàbí yánà muhammadan sallallahu alaihi wasallam anabiwa muhammad sallallahu alaihi wasallam alamuna kaifa na hajju o lẹ́n tó nímọ̀ jùlọ ń pa wá bá ṣe lè gbèjà ara wa wa alamuna bí a sọ́ọ̀fì ìwà mìí òun lẹni tó nímọ̀ jùlọ nípa dàjá nípa ìròyìn rẹ̀ àti bó ṣe tó ẹ́ hátàkà anà nùṣà ìdù òrọ̀ àìní ó sàlàyé ẹ̀ débi pé bí ìgbà táwọn wo dàjá àlbá ìgangan àìdébẹ̀ ò wàbí ádìlẹ̀ àwọ̀sọ́ọ̀fì wà lè mẹ́ìzáàdì bí idnillahi ta'ala pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run láti lè gbèjà ara wa tàbátì tọ̀rọ̀ nàjàl fúlì aṣàlàyé wà lè háàdá nítorí ìdí eléyìí o tàbí fún ìdí eléyìí náà rúl ṣe òfẹ́mí ní àwọn sọ inna fitnata dajjali a'dhamu fitnati fitina dajjal àdánwò dajjal òun ni àdánwò tó tóbi jù wàrọ̀súlù alẹ́ ìsọ̀láàtù wàsàlám ànábìwà muhammad sallallahu alaihi wasallam kọlu wá sọ wípé innakum tuftanuna fi kuburikum misla aw qariba min fitnati dajjal adan iwo nu sare yín ní irú tàbí n tó súnmọ́ fitina dajjal so je rí pé ọ̀rọ̀ sare o ṣe kékeré ikú náà fi fún èèyàn ìwọ́kànjá rẹ̀ ni tí wọ́n da yẹ̀pẹ̀ bò téèyàn ń lọ báwo ló ṣe rí lára wàlẹ́ ọ̀dẹ́ ó ní wà mọ́ àgọ́ mohamed fitnati ló tóbi tó nù fìtínà lẹ́ánàlì ìsáànà yàtàlákọ̀ fí àtúwàlì alẹ́dìlà yúnkínú lè jàwà bá rí torí pé nù sàárè èyí ó sàlábà pé bẹ́ àbẹ́rẹ̀ tí ò sí búyẹ̀ àyàfi ká dáhùn rẹ̀ ilá àlà àsáàsì màtíni mìnàlá àkídàtù àmàlì sọ́ọ̀lì kò sì ní ṣe é dáhùn àyàfi kéèyàn ti wà lórí ìpìlẹ̀ èyí tó yí tó nípa nínú àdìsọ́kàn mùmí ní ìgbàgbọ́ wàlà àmàlì sọ́ọ̀lì àti iṣẹ́ rí tó lè mú ní dáhùn mo máa rántí always tàbá ti tríìdì ọ̀rọ̀ yìí nípa sàárè ìbéèrè rẹ̀ ṣẹ́wọ̀n tàbá tó ń kà síwájú kì á wọ́n ti túbọ́rọ̀ tẹ́yàn bá fẹ́ kú ṣẹ̀bá náà bí ní ẹ tó bá ṣe láìlà ìlàpá tó fi jáde lẹ́yìn kájẹ́rì fọ́ màrìkẹ́mì ó dàpé ibi náà ibi ìkọ́ sísà kan ó dẹ̀ lè jẹ́ bí mi ìrántí sísà kan ó mú kan bóyá sísà nígbà yìí ó wá ń sọ fún mi gbogbo wà tí ń bá fi rántí láyà mi máa ń já ó ní ẹnìkan nígbà tó fẹ́ kú wọ́n ń sọ fún pé kó ṣe láìlá ìlàlá nígbà tó dé sẹ́gbọ́n ní ọmọ mi kò ṣe é wì ó dẹ̀ wá lọ jẹ́ bàbá sísà yìí wọ́n ń béèrè lọ́wọ́ ṣé wọ́n kírun nígbà tí wọ́n wà láyé ní wọ́n kírun ẹjá lọ máa ṣàdúrà fún ọlọ́run ẹjọ́ ọmọ mi kò ṣe é wí àti láìlà ìlàlà èwo ló kéré jù ọmọ mi kò ṣe é wí ọ̀rọ̀ márùn láìláha ìlàlọ́ mẹ́rin adẹ̀ tí ma ń ṣe láìláìlà láyé bàbá náà ti ń ṣe kúlílá ìlà ìlàlá ìlà ìlà ní mo sọ pé tẹbá rántí ní inú voice note tí mo ṣe ní ọjọ́ àrọ̀fà yọ́mọ̀ àrọ̀fà láàárọ̀ tí mo ní ẹlọ́ ẹmọ́ kọrin o ẹmọ́ kọrin o tẹ́ràárò pẹ́ ń ṣe ìrántí ọlọ́run ìrántí ọlọ́run kọ́lẹ̀ ń ṣe orin ilẹ̀ ń kọ alàlá ìlàlá alàlá orin ilẹ̀ ń kọ o

ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùwánẹ́lá fábí àwọn míì ṣùwánẹ́lá fábí àmúdì ṣùwánẹ́lá ilẹ̀ àti ẹ̀wí ìlú orinlẹ̀ ń kọ ẹ̀ṣàkàrù tí ó date 9 of Zulhijja money admonition tí mo ṣe ń jọyìn bẹ̀síkà lè mú sọ pé wọ́n ní ká ṣàkàrù jọyìn kéèkéè lọ mọ́ kọrin ohun mo dẹ̀ tún sọ pé ẹ má gba ìtànjẹ èdè dìfọ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n èṣe ó súnà ṣùgbọ́n tí wọ́n rí pé súnà bí yáwọn èèyàn wọ́n tún wá wo ọ̀nà wo làwọn ó wà á gba súnà ó gbà láti sọ súnà tó rí jẹ́ wọ́n á sọ àfáà kan tí mo ní mo mọ àfáà yẹn báyìí ó ti ní kí wá ṣe program kan online rí ọlọ́run ló ti ẹni má lọ kí dẹ̀ ni mo kẹ́fín onírùngbọ̀n ṣùgbọ́n àfáà ibi sún fílà àfáà ìjèrè mi ò ráyè lóòótọ́ mi ò dẹ̀ ráyè gan Ṣéta Buhari tó ń sọ ń kó ń polówó nínú àwọn platforms WhatsApp group kan tí wà tó ń sọ fáwọn èèyàn kí wọ́n join ìrun online ní join fún àkáàrù ọjọ́ àràfà so yóò mọ̀ ẹmà ó tún wá for special prayer or for prayer call this number ó tún sọ nọ́mbà tẹ́ pé bí àpá kan bí mo máa lọ bí kó mọ̀kan tó ní gbogbo èèyàn ló ní dìpámẹ́ntì tí ẹ̀ ó ní mọ́tò ẹwà wà àwọn àfiwé ó ní mọ́tò mẹkáníkì ló mọ́ tó ń ṣe ó ní ṣùgbọ́n jọ tí mẹkáníkì bá ṣiṣẹ́ jọ́nà ni ó gba rìwáyà lọ́gá nígbà mọ́tò bá dáhùn ó ní àwọn rìwáyà department of adua làwọn wà kódò tún bèèrè láwọn obìnrin jẹ́ ṣe àbí àdúrà yín ìgbà bá ṣe máa ń gbà wọ́n ló ń gbà wọ́n mẹ́rí lómi òkun lésì kankan bẹ̀ mo sọ fún àwọn brọ́dà tẹ́ wá fẹ́ ṣe kò mà tẹ́ fẹ́ pè mí sí ta lẹ fẹ́ pè kún mi tó gbé kí n gba máìkì lọ rẹ̀ ní ìsá àmọ́ lọ́kìtì pín ní àwọn àmọ́ lọ máìkì mọ́ra lọ́kìn sọ pé ìsọkúsọ ọmọ làfà yìí sọ òun wà department of dua àwọn oníkẹ́ mọ́ gbé wá bá ẹn tó bá lọ bá kó òrówó lówó lóòótọ́ tó wá lòun bọ́ ṣàdúrà maybe a year or two years or three years even ten years later if you make it a ní àdúrà táwọn ṣe fún ọjọ́ yẹn ló ti dáhùn tó bá ń ta ráìsì tó bá gbé àpò ráìsì kan wọn yóò ló kéré sóore táwọn ṣe fún yín ṣe orí àpò ráìsì kan ló bá tún lọ 400,000 kó fún òun ló fà tíra kan wà tá ń pè ní pàmọ́rà dání bá bàbá ṣe ń pè ní àfámùrù dání ṣáríhù tí a tàà ń pè ní rìsálà ẹ̀tẹ́ bá kéhù tí a lé tẹ̀ka àdọ̀rí alàrí alàsmọ́wí àsmọ́wí ẹ́ tẹ̀ka àwọn tíra yẹn kan wà tàà ń pè ní rìsálà rìsálà ṣáríhù rẹ̀ ni wọ́n kọ́ mẹ́ pé Umar bunu lè kọ̀tọ̀ rọ̀díyà lọ́ta àlàáni àrólẹ́kẹ̀ lónìí lẹ́yìn ànábì àrólé ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn àbúbákìrì talókàn Umar lẹ́yìn Umar talókàn Usman lẹ́yìn Usman talókàn Ali amẹ́rin ni wọ́n ní tó bá ń kọjá lọ́mọ tó bá dé wọ́n ṣíláṣí kan tí mọ̀mù bá kírun tán tó wá ń ṣàdúrà fáwọn jẹ̀mọ́ lẹ́yìn irun yóò fún lẹ́gbàá ní o tíra yẹn sàmọ́ràdá nígbà bàbá sí mọ́ yóò fún lẹ́gbàá yóò wá máa ṣàlàyé pé tó bá yá ẹ̀sọ̀ ra yín dọ lọ́n lé àwọn èèyàn lórí torí ẹ̀sọ̀ pé àdúrà tẹ́ ẹ ṣe fún wọn yẹn òun ló ń sọ wọ́n di olówó ló sọ wọ́n dọlọ́lá àwọn èèyàn wà máa wò yín bí ọlọ́run adẹ̀mọ́ ń gbọ́nà táwọn fọ́ sọ àwọn àfáà ṣàdúrà fún tán ìgbàtẹ́ wá lówó tán tẹ̀dẹ̀ ní lábẹ́dọ̀ lọ́la ẹ̀mọ̀ àwọn àfáà tó ṣàdúrà fún yín nígbàtẹ́ tí ní tẹ̀ sáká kiri kí jẹ́ tẹ́ lọ́mbà àwọn àfáà ẹ́ ó dì sí tẹ́ ní ẹ̀ fáwọn àfáà lówó mọ́ nonsense ìníṣẹ̀rí Islam pé àwọn tọ́lọ̀un yọ̀ǹda dúkìá fún àwọn tó ní o ní kí wọ́n yọ zàká ṣó ti yé tówó wọ́n bá ti wọ nìsọ́ ẹ tó lówó ló lè yọ zàká lórí zàká ń sìn tàbá lo silver ní sọ́ọ̀bù ẹ̀ ṣé kò ti máa wọ bí 2 million this year tí mo calculate I can look at it again mo ṣe wà lórí towards àjìyàn mo ṣe i think it's about one million nine hundred and seventeen thousand naira ní ní sọ́ọ̀bù zaka lọ́dún fún fún silver not even gold you can check it ẹgbà ń wo nínú platform yìnyìn mo ṣe very recent ní before iléyà yẹn how much that's silver It was silver ìkejì tó pè wọ́n sí ó ní táǹpẹ̀ ní sọ́dákọ̀ pé èèyàn ní 5 million naira fún àpẹẹrẹ tí wọ́n bá fẹ́ yọ zàká lórí 5 million ta ló ní ṣẹ́ẹ̀kì tó ní kíní calculator yẹn ẹ bá mi divided 5 million divided by 40 5 million divided by 40 torí owó tó èèyàn ní èèyàn ó kàn pín sọ torí pé àmì bí ní rúbù òṣìrì a tenth of a four. That is one over ten times one over four, which is one over forty. Yes, Eloni? 200. Tí See, bá ní five million in sí ìzàká owó ẹ̀, in tó máa one hundred and twenty-five thousand naira ní ìzàká tó lori five million. No Sharia. One hundred and kí lè pé 25,000 naira ní ìzàká 5 million so zaka 10 million èlò ló wọ́n jẹ́ bẹ́yìn 125 times èlò ẹ́ ẹ calculate ẹ̀ 10 million divided by 40 ẹ́ divided by 40 is 250,000 naira ọlọ́run ẹgbùn bọ́lọ̀ ṣe ṣe rọrùn fáwọn olówó tó síbẹ̀ lómi ò yọ zaka ó lá ń kó ẹ̀ṣẹ̀ ọdún ọdún 10 million it's just 250,000 a quarter of a million ló fẹ́ yọnú ibi 10 million ní zaka ṣó pè wá sí ìyẹn lọ́rán èèyàn tó jẹjọ́ lọ́dọ̀ ọlọ́run tó bá yọ after that ló wá kan sọ́dákọ̀ ìtọrẹ àánú pé 250 million mo ti ṣe yẹn for 10 million owó èyí náà ní ìjẹ gbèsè kò sẹ́ tó ń fà mí ó ti kọ́lé tí mò ń gbé mo tún lélẹ̀ kan tí mo kọ́ mo ronú jẹ́ kí n fi rẹ́ǹtì ní ṣé ní ìfírẹ́ǹsì àmọ́ mi ní ló gbé bẹ́ẹ̀ ní fúláàtì gan ó tí má yọ 250,000 475 4 million 750,000 àti ṣe sọ́dákọ̀ it was a good 5 million lẹ́ẹ̀bí òpá ní oúnjẹ ni you can do that that is a eh, sọ́dákọ̀ sọ́dákọ̀ ò ní gbèdéke yẹn pé kò láàlà then nefakọ́t lẹ́yìn tí yẹn ṣe nefakọ́t ni ìnáwó lórí ìyàwó ọmọ tó bá jọ́kùnrin obìnrin àwọn ìnáwó pẹ́pẹ̀ẹ̀kẹ́ tó mọ̀ kó ń fẹ́ ṣe ń tà ń fẹ́ gúnká ń gúnká tó ṣe gbogbo ẹ̀ so ọlọ́run ti sọ tẹ́lẹ̀ nínú àwọn tí wọ́n ní ká fún ní zaka àti sọ́dákọ̀ ọlọ́run ò yọ àwọn àfáà kú ń bẹ̀ wọ́n wà nú ẹ̀ àwọn àfáà wo ni àfáà tí ò ní afá tí ò ní ni wọ́n ní ká fún zaka wọ́n ní ká fún sọ́dákọ̀ and kò ní yẹn wà relative depending on ìlú tá ń gbé àwùjọ táwọ̀ tèmi bá dé àwùjọ mi ní ìsìn àwọn èèyàn mọ̀ pé ọlọ́run ti gbàdúrà sàkàn ní ìlú ẹ̀wọ́ mọ́tọ̀sáìkù ló gbé lọ bẹ̀ o ṣùgbọ́n wọ́n kà sí pé tó gun mọ́síìnì bí olówó ni ẹgẹ́tẹ̀ pọ̀ tó bá lọ àwùjọ mi wọ́n ni áhà ah, ah. àwọn àfáà wà igan òṣìṣà ń ta wọn àfáà ń gun machine sábà lọ́bì tó ń gbé mọ́tò lọ́bẹ̀ mọ́tò ah, ẹ wò káà gbé wá gbogbo èèyàn wà Toyota Camry Pennsylvania tó bá débò mí àwọn èèyàn ara sọ sí létí àfáà ẹ má gbé ẹ má ẹ mọ́tò yẹn sí distance wọn ò ní jẹ́ kẹ́ wọlé torí kí wọ́n gbà kó lóṣì ló ń bọ̀ so what i'm saying is this one ó wà rẹ̀ létí so based on that làwọn tó fẹ́ yọ zaka àtẹ́tọ́fẹ́ ti sọ́dákọ̀ ó ṣe dín ní wọ́n fi ṣe sọ́dákọ̀ àti àlàyé yẹn sẹ́yìn lẹ́kùnrẹ́rẹ́ àwọn àfáà tó wá ní ń kọ́ nǹkan méjì la lè ṣe fáwọn àwọn àfáàtà mọ̀ pé wọ́n ní wọ́n sì jẹ́ àfáà súnà dáadáa àfáà súnà máa ń súnmọ́ àwọn èèyàn a lè lọ bá wọn ká béèrè bá ṣe ṣe owó tá a fẹ́ yọ yẹn àtọ̀nà tá a gbà yọ bí mo ṣe ń ṣàlàyé ẹlòmíì yóò gbàgbé àti pé ṣé wọ́n mọ àwọn èèyàn táwọn lè fún tó rẹ́lòmíì lè mọ́ mọ àwọn tó ní bùkátà ẹlẹ́ẹ̀kejì ojúṣe wa sí wọn ni a lè wá fún wọn ní tí wọ́n ń pè ní adíyá ṣàtẹ́ǹtẹ̀ lábíá ẹ̀bùn àbá yẹn mọ́tò tó ń lò is 25 million ní káàyìn gbogbo díẹ̀ ṣùgbọ́n o láìkì àfá yẹn bọ̀ tí wọ́n gan fún rẹ̀ oògùn mọ́ sí ní òṣèkan àmébí òpá ọ̀gá òyó kìí pé kádélé ẹ̀kọ́ mọ́gùnyán fún wa olóúnjẹ òkan lówó òlera mọ́tò kọlé oògùn yẹn fún wa tó dáàfà tó lówó yẹn gan ni ló ń ti jọbẹ̀ ògùn ọbẹ̀ dúdú kẹ́yìn àrò àwọn ọbẹ̀ yẹn àwọn irú oṣèpẹ̀ yóò àlá ọbẹ̀ yẹn dáadáa tó rọ́bẹ̀ tó ń jẹ tẹ́lẹ̀ kò rírú ẹ̀ jẹ ìrẹsì olókùúta tó yọ fadà òun ò rí jẹ́ náà tó ń ní kẹ́ fún mi tó pọ́n sínú ewé mọ̀rọ̀kọ́ tí suru àbẹ́ sùúrù jẹ́ owó orí sùúrù jẹ́ ń bí tó ń wà ẹ understand ṣẹ́mọ̀ o lè ṣáàdì àyẹ̀ fún kìí pé káàpá ẹ̀ lóní kò lè jẹ́rú oúnjẹ bí wà jẹ́ tó ti ń jẹ tọ́kí jẹ gbogbo ẹ̀ in tó ní ìyẹn o lè fi ṣe àlejò ẹ̀ o wàrà àlejò yẹn ṣe tó bá fàáfà yẹn ní 500 naira 1000 ní ìdùnnú pé òfáàfáà lọ that is adíyá alójúṣe yẹn sí wọn either of the two ṣùgbọ́n ẹntọ́lọ̀ bá dá ní ahun kò sí kí ni kò sí èyí tí ó ṣe ń bẹ̀ ẹ má gbàgbé ọ̀rọ̀ ló yá lọ́ọ́bẹ̀ o kí ni wọ́n ló ṣe ọ̀rọ̀ ló yá lọ́ọ́bẹ̀ nígbà tá à ń ṣàlàyé ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ọlọ́run pé làwọn á di fìtínà sàárè o torí náà ọmọ èèyàn ó ṣalábàápàdé ìbéèrè alẹ́dìlà yúkínú àlìjàwà àbálẹ́ kò sọ́gbọ́n ó dáhùn ìbéèrè tó sì lè dáhùn ní ilá àlá láyúkínú jàwàbù alẹ́ kí n tú gangan ní sẹ́pọ̀nà lárúwá kò ṣe é dáhùn kò sẹ́n tó lè dáhùn rẹ̀ ilá àlá sáti mẹ̀tíni mínal àkídà ti wọ̀lẹ̀ àmàlẹ̀ sọ́ọ̀lì àyàfi pẹ̀lú ìpìlẹ̀ àkídà ti sọ àdìsọ́kàn tó lálàáfíà tí ò lábùjẹkù tó mọ́yán lórí ìgbàgbọ́ òdodo wọn láàmẹ́lì sọ́ọ̀lì àti iṣẹ́ eré ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká dá dúró ń bẹ̀ yẹn 54 minutes 27 seconds torí pọ́pẹ́ ká tó bẹ̀rẹ̀ àbí aago méjìlá ti lù what's your opinion should we proceed for the next sentence of the talk ẹ jẹ́ àdá dúró torí gọ́jọ́ ti lọ àwọn baálé aago méjìlá lẹ́lẹ́ parí so kọ́lọ̀ ń ṣàánú wa hmm. ọlọ́run ṣàánú rẹ̀ tó bá di jókòó dínbò àmà tẹ̀síwájú Allahu ta'ala a'lam ọlọ́run nìkan lọ́bọ̀ onímọ̀ ọlọ́run dákun fìtínà náà sàárè làwà ń bẹ̀ àpàdà ká àwọn èèyàn kan wà tí wọ́n mú orí bọ́ wọn ò ní béèrè kankan lọ́wọ́ àwọn wo ní pẹ̀lú ẹ̀rí nínú Koran àti ẹ̀rí nínú Súnnà àwọn kan wà wọn ò ní béèrè béèrè ní sàárè kéjà kò ríro àwọn kan wọ́n béèrè béèrè lọ́wọ́ ṣùgbọ́n wọ́n dáhùn pẹ̀lú ìrọ̀rùn wọ́n dáhùn pẹ̀lú ìrọ̀rùn kéèyàn wá wà ní àwọn tí wọ́n ní béèrè béèrè lọ́wọ́ yẹn ó lágbára díẹ̀ lágbára díẹ̀ kéèyàn wà ní àwọn tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ tí wọ́n wà dáhùn pẹ̀lú ìrọ̀rùn òun náà

ṣàánú wọn bóyá sàárè kú fún wọn اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واسن عاقبتنا في الأمور كلها وعكيك مننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا من عذاب الآخرة برحمتك يا رحمة الرحيم وياكم أكرم الأكرمين آمين ìbéèrè any question mi sọ pé mi ló ní gbogbo ọmọ tó bá ti béèrè tí ni màmá láàdírí ni ọmọ ọmọ béèrè láwọn tó lè dá torí kápẹ́tì ńlá ó lè yá gbogbo béèrè fẹ́ béèrè mo dán àfáàyẹn kò sí in tí ó mọ̀ okùnfà àyánú sàárè ní fún gbogbo àfáà tí wọ́n bá ń sọ pé kò sí mọ̀ tí ò ní hadithi wa ṣé kàlá bá ní sọ ààrẹ tó bá ti ń sọ láyé lẹ́yìn tó kú pé kò sí iṣu tí ò mọ̀ àmọ̀lẹ́kọ̀ wà béèrè lọ rẹ̀ wó jì igbe nígbà gbogbo nǹkan ló mọ̀ wọ́n a mọ̀ ìyà jẹ́ wọ́n mọ̀ lódúró níbi ẹ̀yìn àtàrí ẹ̀bí ẹ̀yìn tí so ni àfinú tíra tàǹpé ní al-mufti wal-mustafti orúkọ tí àyìn ìgbà mí èèyàn lè wàá lùkàn kò sí béèrè tí wọ́n béèrè tí yóò lè dáhùn torí pé àwọn tó béèrè ìbéèrè yẹn ìmọ̀ wọn nípa ẹ̀sìn ò tí ìga àwọn wàá wò pé gbogbo nǹkan lèèyàn mọ̀ wọn a máa sọ kiri ó ń wà nínú ìṣòro táwa ń dojúkọ lónìí àwọn àfáà kan àwọn nǹkan míì tí wọn ò sọ fún wọn táwa wá ń sọ wọ́n àmọ́ béèrè pé àfà lágbájá báyìí kò sọ bẹ́ẹ̀ àfà àtàmọ̀dù kò sọ torí pé wọ́n ti fojú páwọn àfà yẹn ló nímọ̀ jù nígbà yẹn bò wọ́n torí báwọn àfà yẹn gan ò jẹ́ kí wọ́n mọ̀ pé kìí ṣe gbogbo mọ̀ làwọn ní ọlọ́run sàánúwà ọlọ́run àìlẹ̀ náà number one alaikum salam tilawaka

ó ń kọrin tó kọ́kọ́ kúkọ wà máa ìlànà òṣì ìrọ wà mẹ́yẹ mbàgbìnà dàrẹ́ fàyà ṣé kìí sọ́rọ́tù yá sí ni wà máa ìlànà òṣì ìrọ wà mẹ́yẹ mbàgbìnà ààfi orin kọ́ ànádì kò sì tọ́ sànádì kò kọrin ìtumọ̀ ọ̀rọ̀ tí wá kọ́ ni pé àwọn orin tí ò ní alfàṣà ìsọkúsọ tí wọn ò lùlù sí kéje táwà sọ pé ìwọ̀ ní kí mùsùlùmí kọ́ bí olúwa mi ṣàánú mi kankan pé àdámọ́ ọmọ èèyàn ni ṣùgbọ́n tó wà tí ń di music ìyàtọ̀ wà láàrin song poem poetry song music ó yàtọ̀ music òun làwọn tàà lọ́rà tí wọ́n lùlù sí jẹ́ ń jó ó ti dorin àwọn gan olórin ẹlòmíràn ṣùgbọ́n àfọ́ olórin wà mo ti ṣàlàyé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ pé èdè ló yí padà láyé john ní tí wọ́n ń pè ní ewì alóhùn ewì atẹnudẹ́nu alóhùn tá ń lo ohùn sí ni Yorùbá ń pè lóore gbogbo ń ta bá ti ń sọ tó yàtọ̀ sí ọ̀rọ̀ ta ti lo ohùn sí òun ni wọ́n ń pè ní orin làwọn afọ́ àfisọ́ pé afọ́ olórin sọ báyìí mo si mú ọ̀rọ̀ Láńrewájú Adépọ̀jù pé tán bá wípé ta ló kọrin rẹ kó o pé Láńrewájú ni ààrẹ alásàbàdà bí ọba àbòmí pòròkótíyé kó tó di pójú ààrẹ alásàǹgbà yẹn ó ní tó tún máa orin ewì bá ń kéwì máa jó sí irú igbá kì í fọ́ tó ké ńgbà yẹn àtàwọn míì tó kódà pẹ̀lú pé wọ́n fọn fèrè sí nígbà yẹn àtìgbà tí ọ̀rọ̀ ẹ̀tún tí wáá yé ó kọ́kọ́ lu bẹ̀m̀bẹ́ gbà tó yọ yọ gbogbo ẹ̀ irú ẹ̀ tó ṣe fún Muhammadu Buhari ajagun fẹ̀yìntì Muhammadu Buhari ẹ̀ pé kò tó kéwì yẹn lọ ẹ rí pé kò ṣeé jó sí ṣùgbọ́n orin ewì ni nítorí pé ó lo òun sí ó dàbí ìgbà táwọn afọ́ àbá ń ṣe tẹ̀síìrì ṣe eh, Adam Alilori ṣó tiẹ̀ àtàwọn àfáà àtàwà gan tàbá ń ṣe tẹ̀sí ìgbà mí ọlọ́fà tọ́lọ́wọ́ bá fi sọ wípé gbogbo ẹni tó bá ti yé gíní kan bẹ́ẹ̀ ń kọ́ là ń ṣe ń sọ̀rọ̀ kìí ṣe báwọn là ń ṣe máa ń sọ̀rọ̀ tàwa ń sọ̀rọ̀ tàwa bẹ̀rẹ̀ tẹ̀sí ní ìsinmi máa ń bẹ̀rẹ̀ síkà ya ayọ́lẹ̀ ní ọlọ́run ní gbogbo ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo mo pè é o ẹ máa bọ̀ ẹgbọ́n tọ́rọ ẹ̀ríkọ́ ohun yẹn ti yí padà kéé sórin ṣùgbọ́n ní èdè ìjọ́ àti ń lo ohun sí ṣùgbọ́n gbà tó yá ni àwọn tí wọ́n lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá jùmọ̀ lò ní yunifásitì àwọn ni wọ́n wá ṣe òpin ìyánú ẹ̀ tẹ́bá lọ káwọn ìwé àwọn tó ṣe literature nù wọn àwọn ni wọ́n wá ṣe sọ pé lẹ́ni wọ́n wá kò wípé ewì àtẹnudẹ́nu alóhùn sódíé ni wọ́n wá pín ní ti àṣà àti ṣe ilẹ̀ Yorùbá àti tẹ̀sìn gẹ́gẹ́ bí ìyẹ̀rẹ̀fá gẹ́gẹ́ bí ìwì gẹ́gẹ́ bí ìjálá gẹ́gẹ́ bí èrèmọ̀jé gẹ́gẹ́ bí àtoríṣìíríṣìí bàbàbàn àti normal ewu so kọ́lọ̀ ó ṣàánú wa ìbéèrè ní tí ọ̀rọ̀ tó mọ́ mọ́ tẹnu mọ́ jù tó ráwọn àfáhùn bídí àmọ́ ọ́dà àwọn èèyàn láàmú gan wọ́n lè tán ni àwọn àfáà john ti sọ pórin ó dá kéṣe so ṣó fi é mo ti dáhùn béèrè yìí wallahu a'lam náà Alékún sálà. Èyàn lè kọrin fàwákìú, makọ́ ọmọ ládáa, sídìrọ̀ tílì mọ̀ ń ta ha, lè Ahmed aláṣàkà lílé Mustapha. Makọ́ ọmọ wà tààlà ìmá mìsùlùhù fàáwà ilẹ̀ ìṣàdì ìdólẹ́kùwà olùkọ́. Orin, fọ́ìsì mí ìdẹ́wà tí wọ́n fi ń kọ́ irú ètí bàbá bàbá tèmi tó fi ń kọ yàtọ̀ sí ìyẹn ṣàyínká náà mọ́ sa yóò aláyẹ sàmẹ́gbẹ̀ tí tí wọ́n yàtọ̀ sí sódíé àbíbá rìsàlá jàun ní àbíbá rìsàlá ti fa ókọ̀ sàmà wà ń ká náà mọ́ sa sàkọ́kọ̀ òmàrú ṣẹ́dírí ìfihàn fàyínká Musa sàkọ́kọ̀ òmọ̀hú Musa sàkọ́kọ̀ òmọ̀hú ṣẹ̀tírí jù wọn ẹgbẹ́ ti yàtọ̀ náà ẹlẹ́nàm pẹ̀ẹ̀ báwọn olórin ló sọ yẹn gan àwọn olórin tí wọ́n ṣe rẹ́kọ́ọ̀dù lé sọ̀rọ̀ káwọn mọ́ ládá kó lè bá lù mú ẹ̀rí pé tí wọ́n yẹn àwọn òun ṣe music ni ò fi jẹ́ jó sí náà àwọn àkápà máa ń ṣe tó máa ń pé ọgọ́rùn-ún ẹ̀ṣẹ́ wọ́n ní àwọn ìrántí ọlọ́run tá ń ṣe táàrẹ́ rí fún tánàbílì sọ pé mẹ́wàá ànábìlì sọ pé ọgọ́rùn-ún ànábìlì sọ pé àádọ́rin ǹjẹ́ a lè lo òǹkà láti fi kà á oríṣiríṣi òǹkà ló wà àwọn kan wà tó jẹ́ díjítà kí ni ìdàkejì díjítà àwọn olóòṣe kọ̀mpútà sáyẹ́nsì bí analogi so tí àwọn analog o ní àwọn ìta lè fi òkúta wẹ́rẹ́ kà ta lè fi lẹ̀kẹ̀ ta sín pàǹpẹ́ ìtẹ́ṣùbá ta lè fi kà so tí a lè lè so dẹ́bínù láti kà àmọ́ wọ́n ti ń lo dẹ̀ ìso dẹ́bínù ní ìsìn ó ti dowó àwọn tí ó ṣe alternative medicine pápá àwọn oníṣìwòsàn súnnà wọ́n ti ń lò so àwọn nǹkan wọ̀nyẹn alẹ́ka then nínú tó jẹ́ ti díjítà ní kántàtà ń tẹ analog náà àwọn nǹkan wà mo rẹ́ nìkan tó sọ pé téèyàn bá fẹ́ mọ iye ìforíkanlẹ̀ tó kàn tó ti ṣe lo machine yẹn lo eh, semiconductor technology tó bá ti forí balẹ̀ ó máa record as tó bá forí tó tó bá ń dàtí yẹráka tó kí tó bá wo wà á ti mọ iye forí kalẹ̀ tó ṣe I have not seen it anyway and I have been told this more than 10 years ago semiconductor technology ó wà so bí data níwà tó bá ní ṣùgbọ́n aná ńlá yóò take voice there, yóò máa rí ìdí èwo ni ti súnà súnà ni pé ìka lànà bí ìka kí ni wọ́n lánà bí ìka ìka báwo lànẹ́bì ṣe ń ka ìkan tẹ báwo ìka kọ̀ọ̀kan ẹ̀rì tó pín sí mẹ́ta àbí mo ti ráwọn èèyàn wọ́n mú ọwọ́ òsì wọ́n a máa fi ka ìpín mẹ́ta yẹn ṣùgbọ́nàlá ìṣùgbọ́nàlá wọ́n máa fi kan àìfọwọ́ òsì ìka nǹkan kan nù ṣẹ̀ríà débi pa apá kan náà àwọn àbá sọ wípé tẹ́nìkan rùn bá lọ́wọ́ ọ̀tún bó yóò gé tàbọ́lọ́run ò fún kó má fọwọ́ òsì kàǹkà kó má fọkàn ká sẹ́ǹgbọ́rọ̀ mi náà kí wá ṣe torí kó fọwọ́ fi kà àwọn mẹ́wàá mọ́ fi àtàǹpàkò lè tọ́m wọ́n máa fi ka ìka yẹn nínú àwọn mẹ́ta yẹn ṣe àgbẹ́dẹ́ wá ti ka ọwọ́ márààrún wọ́n á fi ìkata fi ń fábẹ̀ láìka tàtàǹpàkò 15 ló ti ka yẹn 3 times 5 15 àbí ìyẹn náà kìí ṣe súnà ìyẹn náà ìṣe kí ni kìí ṣe súnà ó kàn so mọ́ súnà tàbá mú wá mọ́tùlákọ̀n if we generalize it tẹ́nìkan bá bẹ̀rẹ̀ pé kí lẹ́ni yẹn ń kà kí láàsọ kó ń ka ìka ṣùgbọ́n báwo lànàbì ṣe ń ka ìka yẹn súnà tó ṣàlàyé odidi ìka kan lànàbì máa ń kà ọwọ́ rẹ̀ yóò nà yóò tẹ ọwọ́ yẹn yóò wá fa ìka ọmọdé the little finger sílẹ̀ wá yóò fa ìka tó tẹ̀lé two ring finger yóò wá middle finger yóò fà lọlẹ̀ ó di tìrí kí ni wọ́n ń pè lè ní uh, ìka tàbí lábẹ́ tàbí júwe yóò fà yóò tẹ̀lé then the thumb yóò tún wá fà wálẹ̀ ó jẹ́ 5 yóò tún tún bẹ̀rẹ̀ yóò tún tẹ́ ọwẹ́ subhanallah subhanallah subhanallah subhanallah yóò tún tẹ́ ọwọ́ yẹn padà subhanallah èèyàn lè yóò fi fọkàn sí àwọn àbá ní gbogbo ẹni tó ń ka ìlẹ̀kẹ̀ kò fọkàn sí tí ń kà ẹni tó ń tẹ òǹkà ó sà ń sọ ní ṣọ́nlá ìṣọ́nlá kò fọkàn sí iye tó fẹ́ kà ọkàn ni ó ní áfíkà nílẹ̀ fi ní rí kánà bí èmi ò tí ìrírí mi sọ pé ò sí o pé ní ẹka 1000 kìíní kan ẹ̀ ní rí 300 ní máa wà kò sí 313 àwọn kan ló gbé kalẹ̀ so ọkàn lẹ́ẹ̀ ti bá lọ tẹ̀bá àrí pé tí ìbá ń ka ìka bí a ṣe sọ́nu súnà kò sí bọ́kẹ́ yóò ṣe ní sínú tí ń kà ẹni tí ń ka suwana line ó fẹ́ ka 100 ń tẹlifíṣàn ìgbà jẹ́ pé káńtà ní pẹ̀ suwana line ó tún wo fíìmù ah ah yá ọgbà ìdí ẹ̀ máa láì kò mẹ́yẹ tó ká o èyàn ò lè fọkàn sí so bí wọ́n ṣe ń kànú súnà nìyẹn ṣó tí yíwa ó mù ìtẹ́rí wà fún súnà nìyẹn tàbí ìfìsọ nìyẹn o wallahu ta'ala àìlẹ̀ ẹni tó ka òǹkà afkar níbàmú sí bí ànábì ṣe ń ka yóò ka ìka lọ́nà bá ànábì ṣe ìka ìbéèrè wà lè wáyé ẹjọ́ àwọn tó wá kà pẹ̀lú tẹ̀síwá àti ọwọ́ ṣùgbọ́n tí wọ́n máa lo ọwọ́ kọ̀ọ̀kan yẹn kọ́ tí wọ́n ò ní ni ẹnu wa gbà láti sọ pé ẹ̀yìn o ṣùgbọ́n ẹnu wa gbà láti sọ pé bẹ́ẹ̀ kọ́ lànà bí ṣe ń kà wọ́n lọ́wọ́ rẹ̀ ok náà ẹlẹ́gùn sọ̀rọ̀ ya náà. Ẹ̀kùn tó ń ya. na bẹ̀. Ìrántí ọlọ́run gbogbo ìgbà ni. Láà Yàzáàdì lìsáànùkà rọ́pùdàn lè dékìrìlà má jẹ́ kí ahọ́n rẹ̀ kó já tàbí kó gbẹ níbi ni níbi ìrántí ọlọ́run má jẹ́ kákàn rẹ̀ kó máa tutù gbogbo àpẹ̀lú ìrántí ọlọ́run alìsúnà ní ìpáwà òkú tẹ́sùbá àkọrùn káàkiri alìsúnà gbogbo bá kí lèyàn fẹ́ ṣe tí ò ní díkìrù bàbẹ́ jáde ilé bísmìlá tàwàkálùtù alàlọ́ ìlà àhúlẹ̀wàlà kúwàtà ìlà àbìlà bá àwọkọ̀ gbogbo ògbà náà ẹni ń pè ní al-azkar al-mutlaqo tàbí dikron mutlaqo àwọn ìrántí Ọlọ́run kan wà tí ò láàlà kan máa ṣe kò ní ìdíkò fẹ́ sọ tó ní nọ́mbà ẹ̀dẹ̀ ráwọn míì fánà bí ó sọ pé kò sẹ́ni tó lè gba ládá tú ọ lórí àkárì tó ṣe àfẹ́ tó bá tún lè ṣe ju iye tó ṣe ìlọ ó fi hàn pé èèyàn lè ṣe jù yẹn lọ́bi tó fi specific kì í ṣe gbogbo ẹ̀rù lókọ́lọ̀ kún ṣàánú wa èyàn ògbà aládámọ́nà káì òórán jí ọlọ́run fatkurmi eh, atkurkum ìkọ́nà àwọn sálà fún ní mo mọ̀ bà tọ́lọ̀ mọ́ rántí mi àwẹ̀ àà ó ní tó ń bá ti rántí ọlọ́run rántí òun ẹ̀rí ní kọ́lọ̀ ní fatkurmi atkurkum ẹrántí mi èmi náà rántí ọlọ́run ṣàánú wa ọlọ́run jẹ́ ká lè mọ́ ṣe àfikàrù gbogbo ẹnìkan gbogbo ìgbà Kùránì ní ma ń kà ẹnìkan ojú òkò Kùránì ó nàró ó rìn lọ Kùránì ó dá pọ̀nà ẹ̀lẹ́rí àwọn áfíìs gan ẹ̀rí pé gbogbo ìgbà tẹbá jọ ń jókòó sọ̀rọ̀ wọ́n ti dọ́gbọ́n pò wọ́n lọ ń ṣe mọ̀rọ̀ ìyẹn lànà máa sáfàrọ́ tìlì kírọ̀ mìlì bárọ̀rọ̀ alìmáhìrù bìlì kùrán máa sáfàrọ́ tìlì kírọ̀ mìlì bárọ̀rọ̀ àwọn tí wọ́n há kùrán sórí wọ́n sì máa ké dáadáa àwọn àti àwọn màláíkà sáfàrọ̀ àwọn ìrìnṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ alápọ̀nlé tí wọ́n jẹ́ ẹgbẹ́ ni wọ́n

wọ́n á fi earplug sétí ẹ̀rù ń bà wọn wọn ò fẹ́ àwọn ọ̀rọ̀ ọjà yẹn ò fẹ́ torí tó pọlọ tó bá ti gbọ́ wọn ò mú sórí bà ó sì ń ṣẹlẹ̀ sí gbogbo àbí ò sí wa táwọn so kọ́lọ̀ ń kó ṣàánú wa òdìwọ́n fi sọ wípé wà sámú kasọ́ọ̀nù lìsáàni kasọ́ọ̀nì lìsáàni àni nọ́tìkìdì fa iná ka inda sàmà ilẹ̀kọ́nà ṣàríkún lè kọ̀ọ̀lìhì fàntẹ́bì etí rẹ ìgbọ́ràn rẹ ṣọ́ níbi ìgbọ́kúgbọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kó ṣọ́ ahọ́n rẹ níbi ìsọkúsọ torí ńgbà tó bá ń I started èrì tẹ́jọ rẹ̀ tẹ́ẹ̀sẹ̀ mo ti padà wá lọ wá nílẹ̀ ní wá mọ́ kìíní kankan distract attention mi wà láàájọ́ náà mo ti gbàgbé kìíní challenge walking challenge yẹn ṣe àpẹ́ padà send ẹ̀ sí ẹjọ́ next time ẹ send ẹkàn high ni àbí ẹṣákan reminder ẹ lè fa kìíní yẹn ní whatsapp kẹsọ pé you start this question kan wà tẹ́nìkan ti di more than three months ago now ní whatsapp group mo ti dáhùn question ní 75 percent ẹni ẹ̀ ń béèrè nípa trade online kìíní kan wà marketing kìíní kan wà tí wọ́n ṣe online kìíní kan marketing ó ti jìnà ẹniyẹn pọ̀ mí pé mi ò mọ̀ nípa ìmúṣẹ̀ lọ mo ti wá kọ́ ó wá kú ẹ́ affiliate marketing tó lélẹ̀ affiliate marketing ẹniyàn béèrè lọ́wọ́ mi nípa affiliate marketing mo lọ bẹ̀rẹ̀ what is affiliate marketing itself hmm? how network marketing operates issues for consideration understanding affiliate marketing ẹgẹ́tì a simple illustration everyday example types of affiliate marketing hmm? Forms of affiliate marketing, example, example, issues for consideration in affiliate marketing, malware, personalized advertising, predictive analysis, challenges and ethical implications, surveillance capitalism, And when wọ̀nyẹn tó to inú ẹni wọ̀nyẹn anyone. So, so our issues for consideration were fẹ́ kó kí wá relate How do you deal with that? Kí wá dáhùn? so ènìyàn tó bá ń gbọ́ kó mọ́ bínú so it's going to be a kind of write off i don't like things like that torí kí ni ìyẹn wọnú ara wọn sáàfà kan tí wọ́n béèrè pé kí ni ìdájọ́ face marketing tó ní salad ó ṣì tó bá ní haram ó ṣì some of it are halal some of it are haram there is a àwọn kan tẹ wà sára mú wọn tún ní agbára gidi so there should be explanation on it for a Muslim and that is why to yẹ Islamic finance is also an aspect now táwọn fà ti specialize so I have to go and do a lot of research so that we can help the ummah بإذن الله تعالى هذا والله تعالى أعلم وصلى الله على نبينا ètà wí to bá mú ọ̀dọ̀ Ọlọ́run lo ti wá ọlọ́mọdún aládẹ́ èyí tí ò o ba mu bẹ́ẹ̀ ọlọ́run kó ṣàforíjẹ̀ fún wa wá latodo ara wa مجاوى لي نبي أقول قولي هذا صرف أقول قولي هذا واستغفر لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته